Foreign Service Institute, Yoruba Basic Course, Unit 12. Basic Dialogue. Dialogue for Learning. Ǹjẹ́? Ǹjẹ́? Ewé. Ewé. Ewé ewe, Ewé ìwé. ne, ne. ewéèwé ewéèwé léwéèwé léwéèwé ẹléwéèwé ẹléwéèwé ǹjẹ́ léwéèwé ǹjẹ́ léwéèwé. mo ní mo ní fún fún díẹ̀ díẹ̀ ní díẹ̀ ní díẹ̀ fún mi ní díẹ̀ fún mi ní díẹ̀.